wa alaikum salam wa rahmatulahi wa barakatu. èsì sí ìbéèrè lórí hadithi Malik radiyallahu anhu tí ó ní àlejò sallallahu alaihi wasallam sọ pé oríṣi mẹ́ta ni ọwọ́ ọwọ́ àlọ́ sì ni èyí tó wà lókè jùlọ lẹ́yìn náà ọwọ́ ọlọ́rẹ̀ ló tó súnmọ́ ti àlọ́ lẹ́yìn náà ọwọ́ alágbé ló wà nísàlẹ̀ nítorí náà ná nínú àjẹsẹ́kù mọ́ sì jura rẹ̀ lẹ̀ fún nǹkan tí ẹ̀mí rẹ̀ bá ń fẹ́. níbàámu sí translation àdìsí tí ẹ sẹ́ndì yìí ìtumọ̀ rẹ̀ àti àlàyé rẹ̀. nípọn púpọ̀ ìdí ni pé Allah subhanahu wa ta'ala ó ní ọwọ́ ọwọ́ Allah ọwọ́ náà ni ọwọ́ ṣùgbọ́n ọwọ́ ti Allah kò láfijọ kò láfiwé kò jọ ti ẹ̀dá rẹ̀ èyíkéyìí ẹ̀yà ara tí Allah bá fi rinlẹ̀ fún tí Allah bá fi rinlẹ̀ fúnra rẹ̀ tàbí tí òjíṣẹ́ rẹ̀ bá fi rinlẹ̀ fún nínú hadisi rẹ̀ dandan ni ká gbàgbọ́ ṣùgbọ́n a gbọ́dọ̀ béèrè pé báwo ni ẹ̀yà ara náà ṣe rí nínú àwọn ẹ̀yà ara tí Allah fi rinlẹ̀ fún pé òun ní tó sì tún wà nù hadisi ojú ọwọ́ ẹsẹ̀ ojú ọwọ́ ẹsẹ̀ àwọn ẹ̀yà ara mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí ó rinlẹ̀ nínú Qur'an àti nínú hadith anabi ìgbàgbọ́ àwa mùsùlùmí ni pé tí Allah bá sọ pé òun ní nǹkan kankan nínú ẹ̀yà ara akúkú mọ nǹkan tí ó ń jẹ́ ojú a mọ nǹkan tí ń jẹ́ ọwọ́ a sì mọ nǹkan tí ń jẹ́ ẹsẹ̀ a gbọ́dọ̀ wá fi wé ti ẹ̀dá rẹ̀ kankan yálà ènìyàn a gbọ́dọ̀ fi wé ti ènìyàn a gbọ́dọ̀ fi wé tàlìjẹ̀nu a gbọ́dọ̀ fi wé ti màláíkà a gbọ́dọ̀ fi wé ti ẹranko a gbọ́dọ̀ fi wé ti èèrà nítorí pé laisa kàmísìrì ìṣe ìhùn kò sí kinní kan tó dàbí irú rẹ̀ tó dàbí Allah níwọ̀n ìgbà tí Allah ti fi rinlẹ̀ wípé òun ní ọwọ́ tánàbí náà fi rinlẹ̀ pé Allah ní ọwọ́ definitely ọwọ́ Allah ló wà ní òkè jùlọ nítorí pé Allah fún ara rẹ̀ pẹ̀lú pàápàá bíbẹ rẹ̀ òun náà ni ó wà ní òkè gbogbo ẹ̀dá rẹ̀ pátápátá. so tádìsí àbúdáwùdì bá wa sọ wípé oríṣi ọwọ́ mẹ́ta ló wà ọwọ́ àlọ́ọ̀ sì ni èyí tí ó wà lókè kò rújú aláwọ̀ ara rẹ̀ òkè gbogbo ẹ̀dá rẹ̀ ló wà ìyẹn ní ti ọwọ́ ti a gbọ́dọ̀ fún ní ìtumọ̀ míì a gbọ́dọ̀ fijọ́ ti ẹ̀dá rẹ̀ a sì gbọ́dọ̀ sọ pé ìgbà kan ló ní ìgbà kan ni ò ní. ní ti ọwọ́ ọlọ́rẹ àti ọwọ́ alágbe àdéhìsì wulẹ̀ wà nínú Muslim tàbí nínú Bukhari tí anabi sallallahu alaihi wasallam tó ti sọ wípé ọwọ́ ọlọ́rẹ ló wà lókè ọwọ́ alágbe ló wà nísàlẹ̀ and in reality ẹni tó fẹ́ fún yàn ní nǹkan níbo lọ́wọ́ tiẹ̀ wà yóò wà lókè ẹni tó fẹ́ gba nǹkan lọ́wọ́ ẹnìkejì rẹ̀ níbo lọ́wọ́ tiẹ̀ wà yóò wà nísàlẹ̀ òkè ni ọwọ́ ọlọ́rẹ ó máa wà ìsàlẹ̀ ni ọwọ́ alágbe ọmọ wà. àti ọwọ́ ọlọ́rẹ àtọwọ́ alágbe òkè gbogbo rẹ̀ pátápátá ní ti aláwọ̀ wà. lẹ́yìn náà àdéhìí àdéhìí àbúdárù ìtún sọ wípé ná nínú tí ó ṣẹ́kù ná nínú nǹkan tí ó ṣẹ́kù àdéhìí yẹn sọ fún wa wípé Uh, tí ọmọnìyàn bá fẹ́ ṣe ìtọrẹ àánú nínú ẹ̀kọ́ ìtọrẹ àánú ni wípé kọ́mọ̀jà sí wípé nǹkan tí òun náà ní bùkátà sí ló fẹ́ fi tọrẹ. nǹkan tí ó rí pé àkíní yìí o mo lò ó ó ṣẹ́kù nínú ètò bá ṣẹ́kù kò fi tọrẹ ń bẹ̀. bó tilẹ̀ gà sí wípé ìgbàláyè tó wà fún mùsùlùmí láti ná nínú nǹkan tóun náà bùkátà sí nǹkan tí ò tí ì tóun gan ná ó lè ná fún ẹlòmíì ìyẹn ni pé ó máa gbọ́lá fún ọmọ ìyá rẹ̀ lórí bùkátà tara tiẹ̀ àmọ́ irú ìṣe yẹn ó wà exclusive ó ó ó wà fún ọ̀wọ́ àwọn tí ìmọ̀ọ́nì wọn ti wọ pé wọn ò ní regret lórí dáadáa tí wọ́n bá ṣe torí pé wọn ò fẹ́ kí a máa kábàámọ̀ tá a bá ṣiṣẹ́ rẹ tá a bá ṣiṣẹ́ olóore tá a bá ṣiṣẹ́ tá a bá tọrẹ wọn ò fẹ́ ká kábàámọ̀ lórí ìṣe. so agasi wípé ojúpọ̀nà méjì ni ẹni tó fẹ́ tọrẹ wà kó bẹ ojupọna akọkọ lọ́rùn je jenera o ni pe general ó ní ni ko ti na ninu ajeseku re ni ko ti na ni ìgbà tẹ́dà bá sì ti lo nǹkan sẹ́kù kò ní kábàámọ̀ lórí pé òun fi nǹkan kan tọrẹ ń bẹ̀. so ló fi já sí pé àdìsí kan wá nípa àgbẹ̀ tí ó ní omi tó fi ń dáko tánàbí sì gbà níyànjú wípé tí wọ́n bá ti fi omi wọ́n oko tiẹ̀ tán èyí tó bá ṣẹ́kù jẹ́ kó ọmọ ìyá rẹ̀ ti ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tóun ò romi wọ́n oko jẹ́ kóun náà ó lò omi mi ò tún sun. so ojúpọ̀nà kejì tí ẹni tó bá fẹ́ tọrẹ lè gbà tọrẹ òun ni pé kó dá sí wípé nǹkan tí ò ṣẹ́kù tí ò tí tó nǹkan lò tàbí nǹkan tó nǹkan ní bùkátà sí ìyẹn ni ó ní condition condition yẹn ni pé ṣé mọ́ni rẹ̀ gbé ṣé ò ní kábàámọ̀ tó bá ṣe é torí àbámọ̀ lórí kíyàn tọrẹ ó máa ń kó bá ọ̀rẹ́ tíyàn bá ta ìparí hadithi Abu Dawud wa sọ wípé mọ́júra rẹ̀ lẹ̀ fún nǹkan tí ẹ̀mí rẹ̀ ń fẹ́ ó ń wọ̀nù wa against ìfẹ́ ló ni torí pé ọmọnìyàn ìfẹ́ inú rẹ̀ yọ́ọ́ mọ pálàṣẹ pé kó ṣe ìyapa àṣẹ ọlọ́run àti tòjíṣẹ́ rẹ̀ yọ́ọ́ mọ pálàṣẹ pé kó ju ẹ̀mí rẹ̀ lẹ̀ fún àwọn nǹkan tí ò dáa yọ́ọ́ mọ pálàṣẹ pé kó mọ fi àsìkò ẹ̀ ṣòfò lórí àwọn nǹkan tí ò ní ládá nínú yóò máa pálàṣẹ pé kó máa ṣèranù gẹ́gẹ́ bí mùsùlùmí a gbọ́dọ̀ jára wa gbà lọ́wọ́ ìfẹ́ inú eléyìí jihadu naf jihadu ká ja ẹ̀mí ara wa lógun ẹ̀mí tó fẹ́ máa pa wá láṣẹ àìda kájà á lógun ká gbára wa lọ́wọ́ rẹ̀ ká jàjàgbara kúrò ní ọwọ́ rẹ̀ nítorí pé ẹni tí ó bá ju ẹ̀mí ẹ̀ lẹ̀ láti máa ṣe àìda yóò padà kábàámọ̀ ni. ọlọ́run jẹ́ ká kábàámọ̀ o sọ ní àlàyé lórí àdìsí yìí Abu yẹn.